Tinubu tún ju bọ́ǹbù ọ̀rọ̀ láti ẹ̀ ti máa dárúkọ Obi àbùkù ló jẹ́ fún mi bọ́ǹbù ọ̀rọ̀ ńlá ni olùdíje fúnpò ààrẹ lórúkọ ẹgbẹ́ APC aṣíwájú Bọ́lá Tinubu ti tún jùlọ àwọn alátakò rẹ̀ tí wọ́n jọ ń díje fúnpò ààrẹ nílẹ̀ wa ìyẹn Alhaji Atiku Abubakar ti ẹgbẹ́ PDP àti Peter Obi ti ẹgbẹ́ Labour lásìkò tó lọ ṣèpàdé pẹ̀lú àwọn alẹ́nulọ́rọ̀ kan ní Gbamaturu nípínlẹ̀ Delta ló wọ́ àwọn olùdíje ẹgbẹ́ rẹ̀ yìí nílẹ̀ tuurutu lọ́jọ́ ẹtì Friday ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n oṣù kọkànlá yìí níbi tó ti fi wọ́n ṣe yẹ̀yẹ́ gẹ́gẹ́ bó ṣe sọ fún iléeṣẹ́ tẹlifíṣàn Channels nígbà tó ń bá wọn sọ̀rọ̀ ó sọ̀rọ̀ nípa Àtíkù ó sì sọ̀rọ̀ nípa Òbí nígbà tó ń sọ̀rọ̀ nípa Àtíkù ó ní bí mo ṣe dúró síwájú yín yìí ìwọ̀nba àwa péréte ló tá à ń díje báyìí ọ̀kan pera ẹ̀ ní Àtíkù ẹ̀ẹ̀mélòó ló ti ń sáré gbogbo ìgbà ló máa ń sáré ó sì ti sáré títí ó ti rẹ̀ ẹ́ ẹ sọ fún un kó lọ jókòó jẹ́ ó tó gẹ́ nígbà tó ń sọ̀rọ̀ nípa Obi gómìnà ìpínlẹ̀ Èkó tẹ́lẹ̀ náà sọ nípa Peter Obi tó jẹ́ olùdíje sípò ààrẹ ẹgbẹ́ Labour Party pé èyí èkejì tó rò pé ìṣirò la máa máa jẹ tó máa ń purọ́ pẹ̀lú oríṣiríṣi ìṣirò táwọn ará ilẹ̀ India gan kò lè wá ojútùú sí pé kí n tiẹ̀ dárúkọ ẹ̀ lásán àbùkù ló jẹ́ fún mi mi ò ní dárúkọ ẹ̀ ìṣiròkíṣirò àṣìkà lóríṣiríṣi ètò ọrọ̀ ajé alálùmọ́lẹ̀ kì í ṣe ohun tí Nàìjíríà nílò ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ohun tí aṣíwájú sọ yìí báwọn kan ti ń sọ pé kì í ṣe ẹgbẹ́ gbogbo àwọn tó ń díje yìí àti pé lọ́jọ́kọ́jọ́ tí ètò ìdìbò náà bá wáyé òun ló máa borí bẹ́ẹ̀ làwọn míín sọ pé ọ̀rọ̀ ìgbéraga ló jáde lẹ́nu ọkùnrin náà wọ́n ní bí àwọn alátakò bá ki òun náà mọ́lẹ̀ tí wọ́n bá bú u pẹ̀lú oríṣiríṣi èébú tó wà lára tiẹ̀ náà inú àwọn ọmọlẹ́yìn rẹ̀ kò ní í dùn sí i ẹnìkan ní ó yẹ kó rántí dáfídì àti gòláyátì nínú bíbélì gòláyátì fojú tẹ́ńbẹ́lú dáfídì ṣùgbọ́n pẹ̀lú àtìlẹ́yìn ọlọ́run ọmọ kékeré tí ẹnikẹ́ni kò kà sí yìí borí wọ́n ní bẹ́ẹ̀ náà ló sọ̀rọ̀ nípa fúnkẹ́ akíndélé láìpẹ́ yìí tó ní kí wọ́n má tiẹ̀ dárúkọ rẹ̀ níbi tóun bá wà wọ́n ní irú ọ̀rọ̀ báyìí kù díẹ̀ káàtó ìgbéraga ló ń fi hàn. jọkẹ́ àmọ̀rí ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn aláròye online